<clears throat> hadith number 65 inú ìwé 200 golden hadith from the messenger of allah ti abdul malik mujahid ti ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia tí wọ́n gbé jáde hadith náà sọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ man dalla ala khairin falahu mislu hajiri fa'ilihi man dalla ala khairin falahu mislu ajiri fa'ilihi man dalla ala khairin falahu mislu ajiri fa'ilihi hadith yẹn wà nù sọ́yí muslim hadith yẹn wà nù sọ́yí muslim hadith 18,000 uh, 1893 1893 1893 náìtìrì inshallah ta'ala hadithi yìí túmọ̀ rẹ̀ ní bọ̀rọ̀ gidi láì ti fọ́ sí wẹ́wẹ́ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé man ẹni yòówù ẹnikẹ́ni ẹni yòówù ti bàjẹ́ dalla ala khairin tó bá júwe dáadáa dalla tó tọ́ka ala khairin dáadáa kan ó júwe fún yàn fàlàhù yóò máa bẹ fún onítọ̀hún mislu ajiri irú ẹ̀san fàáìlì ì tí ń bẹ fún ẹni tó ṣe nǹkan yẹn gangan lẹ́ẹ̀kan sí mandala ala khairin ẹni yòówù tó bá júwe dáadáa tàbí tọ́ka dáadáa fàlàhù mislu ajiri fàáìlì ì yóò máa bẹ fún ẹni tó júwe dáadáa yẹn mislu irú ajiri ẹ̀sán fáà eléyìí ẹni tó ṣe nǹkan yẹn tó júwe fún. àlàyé <clears throat> lórí àdìsí àkọ́kọ́ níta fẹ́ ká mọ̀ ní pé àdìsí yìí kì í ṣe pàánà bí kan dìde sọ̀rọ̀ yìí ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ojú ogun ni àdìsí yẹn wà ní sọ Muslim ṣe sọ àdìsí yìí àfàwà abu mas'ud al-ansori torúkọ rẹ̀ jẹ́ ukuba bunu amurin al-badari radiyallahu anhu kọlọmba ni yọ́nú sí àfàwà abu mas'ud ní jaa rajulun ila nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam <clears throat> arákùnrin kan wá bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam faqal arákùnrin yẹn wá ní inni ubedi abi inni ubedi abi ìtumọ̀ rẹ̀ ní halakat dàbátì ọ̀rọ̀ hílàtì ìyẹn ni pé ẹran tó ń gùn ràkúnmí tó ń gùn lójú ogun hmm, halaka okú fàhámìlì fàhámìlì bìmánà fún mi níní tí n tó mọ̀ gùn fàkọ́ọ̀lù òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam sọ pé máa ń dìí òun ò ní ìtúnlé fún ọba òun ò ní ni faqala rajulun lárakùnrin kan bá sọ pé ya Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ana adulluhu ala man yuhmilhu ó ní èmi ó júwe fún ẹni tí ó ṣe kí ni man ẹni tí ó fún ní ẹran míì tí ó gùn ràkúnmí mi fàkọ́lá rasulullah sallallahu alaihi wa alihi wasallam òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam wa sọ pé mọ́ndàlá ẹni yóò tó bá júwe ala khayri dáadáa fún yàn ó tọ́ka dáadáa pé kò ṣe fàlàhú yóò máa bẹ fún ẹni tó júwe dáadáa yẹn mislu déédéé ajírí ẹ̀sán fa ilé yìí ẹ̀ńtọ́ ṣiṣẹ́ yẹn. hadith yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ táwọn afa sọ ní àkọ́kọ́ ń ta fẹ́ ká gbé ẹ̀wò ń bẹ̀ ni pé anábì ni ẹni yòówù tó bá ti júwèé dáadáa fún yàn ìjọ́rọ̀ táwọn bí sọ yìí ṣókó ẹni tí kì í ṣe mùsùlùmí sínú masala tẹ́yìn bá jẹ́ náà sọ̀rọ̀ àbí yahudi àbí màjúsí àbótí ẹ̀jẹ̀ ni tí ó gbà pọ́lọ́ ń bẹ rárá ṣùgbọ́n ojúwe dáadáa kan fún yẹn nìkan wa lọ ṣe ǹjẹ́ yóò gbàrú ẹ̀sán tọ̀hún yìí èsì ni pé kò ní gba ẹ̀san yẹn nítorí pé kíní kan wá tá à ń pè ní ṣùrùtù qabulil a'mal indallah ṣùrùtù qabulil a'mal àwọn májẹ̀mú tọ́lọ́n fi máa gbàṣẹ́ lọ́wọ́ yẹn tó mọ̀ tọ́lọ́n gbàṣẹ́ lọ́wọ́ yẹn ni pé yẹn ó gbà ládàá tànàbí ń sọ yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òní alẹ́ islam faman lamiyakun fa'amaluhu gairu makbul indallah ẹni tí ìbá ń ṣe mùsùlùmí iṣẹ́ dáadáa tó bá ṣe kò ṣe kò sí nítẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run a ní san lẹ́san dáadáa kan lórí ẹ̀ tábá ní kéèyàn jẹ́ mùsùlùmí bí máàná wà láhu alìmánu bí wàhídàníyàtì láhí wà bí rìsálàtì muhammadin sallallahu alaihi gbàgbọ́ ìjọ kan ṣoṣo ọlọ́run ọba ń bẹ fún un ìgbàgbọ́ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹran ti gbé ọlọ́run sọ́nù Qur'an ìgbé wa law amana ahlul kitab lakana khayran lakum gbàtọ́lọ́ ní kuntum khayra umma ukhrijat linnas ẹ̀yin lè dáa gbogbo ìjọ tó ti wá sáyé ẹ̀yin mùsùlùmí lẹ pé gidi hmm? ta'muruna bil ma'ruf ẹ̀ ń pa èèyàn láṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀sìn kọ́ wà bàjẹ́ fún wọn pàtó pinnu bí là èyí ò ní kakọ́ ẹ tó nígbàgbọ́ nu ọlọ́run tùmí nàbí là ẹ nígbàgbọ́ nu ọlọ́run ọlọ́run ní wàhálà o àmọ́nà àlòlè kìtà ìbá wa ṣe páwọn tá a fún ní tíra wọn nígbàgbọ́ ni làkàrà khayran lakum kìbá mọ̀ dáa fún wọn kìbá mọ̀ lóore fún wọn o àwọn àlòlè kìtà ṣe bí wọ́n nígbàgbọ́ kódà nílẹ̀ yorùbá onígbàgbọ́ ni wọ́n máa ń pera wọn àwọn onígbàgbọ́ làwọn àfáà wa ńlẹ̀ yorùbá ńgbà tí wọ́n tú kúránì sí yorùbá fi máa ń sọ pé yàrá aládé náà àmọ́ ni wọ́n tún sí ẹ̀yin onígbàgbọ́ òdodo onígbàgbọ́ pọ̀ bọ́tẹ́ tó gba òdodo gbọ́. so ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ọlọ́run wa ni walaw amana ahlul kitab lakana khayran lahum bá ṣe pé àwọn ahlul kitab náà ní ìgbàgbọ́ ni kì bá lóore fún wọn ṣé pé ìgbàgbọ́ kan wà fún wọn tọ́lọ́wọ́n bá ń sọ bí ni pé ìgbàgbọ́ wọn yẹn kò mọ́yán lórí kì í ṣe ìtàtẹ́wọ́gbà kí wàá ní ìgbàgbọ́ tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ń bí òun náà ni wípé wàlá àmọ́nà àlùlù kìtàb bá ṣe pé àwọn tá a fún ní tírà wọ́n nígbàgbọ́ ni bí wahadaniyatillah nípa tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ìjọ kan ṣoṣo ọlọ́run pé kò pé méjìdínlé mẹ́ta kò sì bí mẹ́ẹ̀nìkan òbí. Hmm? وبرسالة محمد صلى الله عليه وآله وسلم àti nígbàgbọ́ nínú ìjójíṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lakana khayran lahum kì bá dáa fún wa àyà yẹn á rí ní sọ́rọ́tù Ali Imran sọ́rọ́tù Ali Imran sọ́rọ́ 3 àyà 110 àyà 110 Hmm? kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkari wa tu'minuna billah wa law amana ahlul kitabi lakana <laughs> khayran lahum ọlọ́wà ní nínú humul jíǹkà yẹn torípò lè kàn ó lè tún fẹ́ dá wàhálà alẹ́ àmọ́ arú ẹlòmíì lójú nínú humul mu'minun ó ń bẹ ẹnu wọn tẹ́ ń jẹ́ onígbàgbọ́ òdodo wà aksaru fasiqun ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nù wọn ni wọn àwọn tẹ́ máa fojú lẹ̀ ṣe lọ́wọ́ ẹlẹ́ni ẹ̀ẹ́n eh, fáwọn oníbàbọ̀ òdodo ń bẹ́ẹ̀ nù ọ́ ní ti àwọn afáàrùn ń tẹ̀sí tí kúránì ń sọ ni pé mímú hùmlì mọ̀mí náà àwọn oníbàbọ̀ òdodo ń bẹ́ẹ̀ nù wọn alẹ́dínà àsìlámù àwọn tí wọ́n gba islam ahada rasul ní àsìkò anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn èèyàn bíi abdullahi ibn salam àwọn èèyàn bíi tẹ̀mímì dárí ah, àtàwọn èèyàn báńbáwọn káàbàlì àkùbà àwọn tí wọ́n jẹ́ nasọ́rọ́ àtàwọn tí wọ́n jẹ́ yẹ̀wùdí tí wọ́n gba islam ó ń bẹ ní àwọn tó gba islam yìí wà á kádà sí èèyàn àtàwọn tó bá gba islam náà lónìí àmọ́ wà á àwọn tó pọ̀ ní ògbà tó lọ́rọ̀ kan kọ́ lọ́n fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ìyẹn yóò jẹ́ àwọn pé alẹ́ islam awálù ṣe ń nù nǹkan àkọ́kọ́ ẹgbẹ́ ìṣe mùsùlùmí ìṣẹ̀rẹ̀ ànígbà hmm? láìn aṣọ́rọ̀kútà ànábì ọlọ́run sọ fún ànábì wa Muhammad tó bá ṣe bọ́ pínrín tó mórogún pẹ̀lú ọlọ́run tó sọlọ́ lọ́kàn mọ́ láyé àbátọ́ nà àmàlù gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá ní ó bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní làwọn afáàfin ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun pé iṣẹ́ rẹ̀ tó ṣe yẹn kó má bàjẹ́ bí ṣírk pẹ̀lú bó tún ti lọ́ọ́ ṣe bọ̀ tàbí kófò rògbòdìyẹ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni nǹkan pè ní al-ikhlas kí ni títọ́ fi ṣe ó ṣe imtithalan li amrillah nítorí pọ́lọ̀ ń pàṣẹ yẹn ó ṣe nítorí ọlọ́run ẹbọ́lá ṣe sọ fún wa ní suratul anbiya kunilladina kafaru ọlọ́ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu ddin hunafa àpá wọn láṣẹ ìlàlẹ̀ abudulọ àyàfi kí wọ́n sin lọ́wọ́ ọba mọ́kùlì sí ìnàláhùdín lẹ́ni tó ṣàfọ̀ mẹ́ẹ̀sìn pa nǹkan kan pọ̀ mọ́ nínú ìjọsìn wọn ò nǹkan wọn ò sì sin nǹkan míì papọ̀ mọ́ lọ́wọ́n wọn ò sì sọ pé kò sí ti ń tó ẹni tó gbogbo ti yára sìn wáyé kí sọ̀lá wọ́n ń gbèrú dó wáyé ó tó zaka wọ́n sì yọ zaka dínú yìí mọ̀ èyí tó dúró náà ni ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ òun náà ni pé yóò jẹ́ àbá iṣẹ́ yẹn gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú bọ́lọ̀ ń ṣe ní iṣẹ́ yẹn gbọ́dọ̀ iṣẹ́ yẹn gbọ́dọ̀ wà níbàámu pẹ̀lú bí ẹni tí ó san wá lẹ́san lórí rẹ̀ gangan ṣe ní ká ṣe torí tá a bá ti ṣe bó ṣe ní ká ṣe àmì ìgbàládà àti ṣàlàyé yẹn nínú bíbá nínú àdìsí ẹlẹ́ẹ̀kẹrin lé ní ọgọ́ta àdìsí nàmbà sixty four tá a ṣàlàyé last ìta ṣe kẹ́yìn ká tó wá ṣe lé àti ṣàlàyé yẹn àlùmọ́tàbà. àwọn ṣòro tó kọ bóòlì àwọn ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ wọ́n lọ fi sí wípé ẹni yẹn gbọ́dọ̀ ti bàlágà yóò ti máa ti ń ṣe orí rẹ̀ gbọ́dọ̀ pé kò gbọ́dọ̀ jẹ́ wèrè kò gbọ́dọ̀ jẹ́ màjínàn kì í ṣe nítorí rẹ̀ ti dàrú kò sì gbọ́dọ̀ jẹ́ dènìrín tí ò máa ti ń ṣe dáadáa dídí wọ́n kò di ẹ̀sìn kò gbọ́dọ̀ máa ti ṣe kì tó sùn tó lóun kírun rárá ló pé irúfẹ́ alukọ́lẹ̀m kò sí ládàá kò sẹ́ṣẹ̀ tá a kọ fún àwọn mẹ́ta kan àsọ̀bíyì ọmọdé hatta yahtali títí tí ó fi bàlágà tí ó fi tó ní ọkùnrin tó wá jóbìnrin náà tí ó fi máa ṣe nǹkan oṣù kò yí wà á ní náà im ẹni tó sùn hatta yastakis títí tí ó fi jí wà á ní majnun àti wèrè hatta yafik torí rẹ̀ ó fi pé kọlọ̀ṣàna ṣùgbọ́n gbogbo ń sọ yìí wọ́n wá sùn kì í sí méjì tí wọ́n bá ń sọ̀rọ̀ ṣùrùtù qabulil amal májẹ̀mú tá ọlọ́run máa ń ṣe lọ́wọ́ èèyàn méjì làwọn afá máa ń sùn kì sí mo kàn sọ lérèfé ni pé alákọ̀ọ́kọ́ ni àníyà ó ní al-ikhlas káṣáfọ̀mọṣẹ́ ìfọlọ́n torí ọlọ́run láfi ṣe kì í ṣe nítorí ṣe kárí mi kì í ṣe àlẹ́ àwọ̀ kì í ṣe àṣegbọ́ kì í ṣe àṣeré mo pé kì í ṣe pé a fi èèyàn kì í ṣe pé a fi èèyàn ẹlòmíràn wá kírun mọ́ṣáláṣí <clears throat> nígbà tí ọmọ àdúgbò wọn kan ó ti mọ̀ tó bá ti dé yóò pin owó fáwọn èèyàn mọ́ṣáláṣí ṣé lágbájá ti dé àwọn ti dé àwọn kírun láàárọ̀ la torí ó pín owó fún gbogbo àwọn àgbàlagbà mọ́ṣáláṣí òun fẹ́ lọ gbowó tó ń nà kó lọ kírun yẹn nítorí tọlọ́hún ṣùgbọ́n torí pé ọ̀kan nínú àwọn ọmọ àdúgbò wọn tó bá ti wálé láàárọ̀ ni mọ́ṣáláṣí báyìí yóò pín owó fún gbogbo àwọn àgbàlagbà yóò lọ tó kódà ṣáájú ẹ ti ba aago mẹ́rin àbọ̀ ni ó ti dé mọ́ṣáláṣí torí sáfù wájú tẹ̀síwá rẹ̀ olódì lódì ni ó wàá gbé torí kò ṣe lílà nítorí tọ́lọ́ ni lóko ti so yóò ṣe nítorí pọ́lọ́ ń pàṣẹ yóò sì ṣe nítorí èròǹgbà pò ń fẹ́ gba aládá lọ́dọ̀ ọlọ́run kì í sí lọ́dọ̀ èèyàn ìrẹ́ gbòròkó yẹn díẹ̀ tí wọ́n á ní ẹlẹ́ẹ̀kejì ní alimutaba kò ṣe níbàámu pẹ̀lú kíni bọ́lọ̀ ṣe fẹ́ eléyìí ni ẹni tó jẹ́ mùsùlùmí torí náà nítànà bí n sọ pé mẹ́rin ẹni yòówù ayémínà lè mùsùlùmí nínú àwọn mùsùlùmí ẹni yòówù nù mùsùlùmí ní dalla ala khairi tójúwe dáadáa fún yàn falahu yóò máa bẹ fún tọ̀hún fún mùsùlùmí yẹn mislu ajiri fa'ili ẹ̀san tí ń bẹ fún tani ẹni tó ń ṣe alákọ̀ọ́kọ́ ni tàbí ká gbọ́yé ẹlẹ́ẹ̀kejì nínú tàbí ká gbọ́yé nínú àdìsí ó ní wípé pàtàkì máa pe àwọn èèyàn sídìí dáadáa kódà káwa mọ́ lágbára láti ṣe dáadáa yìí anábì wa muhammad <clears throat> sallallahu alayhi wa alayhi wa sallam sọ fún àfàwà ali bónú abi talib bónú àdìsá àfàwà sahal bónú sa'ad kọlọmbà ni yọnu sí ti imam al-bukhari àti al-imam muslim gbà wá onífàwàlọ́hì òun fọlọ́n búra rẹ̀ alì la an yahdiya Allahu bika rajulan wahidan kọ́lọ́n fi ẹnìkan ṣoṣo mọ̀nà látọ̀dọ̀ rẹ pé wọ́n lọ náà ń lò láti fi mọ̀nà khayran lak olóore fún ọ min humri na'ami jura kúnmí aláwọ̀ yẹyẹ lọ ìtumọ̀ ara kúnmí aláyọ̀wò yẹn wọ́n fi ṣe ìdàkọ́ra kúnmí camel aláwọ̀ yẹyẹ òun ni pupa rẹ́súrẹ́sú yẹ́lò wọ́n fi ṣàpèjúwe ni torí pé gọ́ọ̀yà àwọn lábáwọ̀ ìṣòro àkúnmí ṣeré ẹ̀ràn tí pọ́lọ́ ọba gan sọ. So wà ìdẹ̀lẹ̀ ìṣàrò ó pìlàt náà omi òpin ayé nígbàtà ẹ bá fẹ́ parẹ́ ràkúnmí olóyún oṣù mẹ́wàá pápá kan náà fún tẹ́sírì ṣàlàyé alẹ́ ìṣàrò wọn lò ní ràkúnmí tó ti lóyún oṣù mẹ́wàá sínú ó pìlàt yóò di ń tán pàtì ẹnìkan kan ò ní dá sí dáró àzìbẹ́ ẹ̀ràn ràkúnmí ẹ̀nà ìwà fúlàní tó ń dẹran bínú àwọn àwa tá jẹ́ fúlàní tá à ń gbọ́ náà sáà máa fẹ́ràn sí i kódà bẹni tó ló ẹran olówó ń kú ó dá màálù jọun ebi ṣe èsì hmm? màálù ṣe torí pé ní ẹjọ́ kò tí nìyẹn àwa táwọn ẹran náà tá à ń dáko kòkó sáwa náà máa fi kòkó wa sí ẹni àwọn màálù ẹlòmí ní màálù kódà kọ́mọ fúlàní kú ó tẹ́ lọ́rùn ju kí màálù rẹ̀ kú àwọn èèyàn máa ń sàsọdùn báwọn ẹja padà sọ́dọ̀ àwa tá ń dáko kòkó náà nígbà tí kòkó wa ti tán náà lẹ́yìn tó tanná tán ó so òun ẹ̀rẹ̀ báyìí ẹnìkan wá lọ mú àdá oge ó ń gé àwọn yẹn kì í kó ń gé àwọn ọmọ yẹn tàbí lọ ń ká olóhùn fi ń ṣe lájẹ bó mú ń ní táwa náà wá jókòó tí nìyẹn ló kó ẹ rí ni àwọn alẹ́ kódà gan káwa náà lẹ́ran lékẹ́ran yẹn lóyún sáàbẹ̀ sọnù sẹ́yìn ọ̀fẹ́ tí ó bì ní yóò dín tá a pàtì. sọ́ra kúnmí yẹn symbol of wealth ni òun la fi ṣe àmì ọ̀rọ̀ pé ayé àti gbogbo tó ń bẹ́nu rẹ̀ kọ́lọ̀ ń fi ẹnìkan mọ̀nà látọwọ́ èèyàn olóore jùlọ. mo rò pé mo rò pé ń kó ṣàánú wa. bí èèyàn ti rí yẹn anábì ti sọ nọ́ọ̀rọ̀ rẹ̀ pé ballighu anni walau ayatan ballighu anni walau aya máa di sí abdullahi ibn amri ibn laas. as kọ́nọ́bà ẹ̀nà ti imam al-bukhari tí wọ́n gbà wá ẹ jíṣẹ́ ẹ ballighu anni ẹ sọ fáwọn èèyàn ń pa mí ẹ mú dọ́dọ̀ wọn bó ṣe aya kan ló wà lọ́lọ́run ṣàánú wọn nínú tá a gbọ́yé náà hadithi yìí òun náà ni pé èyí téèyàn bá mọ̀ nínú oore àìṣe kìtìmọ́ọ̀nù rẹ̀ àìfi ìpamọ́ àmọ́ júwe rẹ̀ fáwọn èèyàn àmọ́ tọ́ka ní nínú ta tó gbọ́jẹ nínú àdéhùn yìí òun náà ni wípé ẹni bá fẹ́ gba ẹ̀san iṣẹ́ ńláńlá tí ó sì níkápá rẹ̀ kó wá àwọn tó níkápá aṣẹ́ yẹn nínú àwọn mùsùlùmí kó rẹ̀ fún wọn tí wọ́n bá ṣe yóò gbà ládàá ibì kan wà tó yẹ kí mọ́ṣáláṣí ó wà ká kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ ìwọ ò sí lágbára àti kọ́ mọ́ṣáláṣí kódà àti sanwó ilé tó ń gbé gan-an tó yá gbé ogun ni o lè kọ́ mọ́ṣáláṣí o lè kó lágbára rẹ̀ ṣùgbọ́n o mọ ẹnìkan tó lè kọ́ lọ júwe fún tọ̀hún wípé kò kọ́ mọ́ṣáláṣí síbẹ̀ yìí àwọn mùsùlùmí ní bùkátà mọ́ṣáláṣí kò sì jẹ́ lóǹgbẹ́ kò ṣe lójú kòkòrò rẹ̀ sọ fún wípé ànábì sallallahu alaihi wa alihi wasallam sọ wípé man bana lillahi baitan bana Allahu lahu baitan fil janna ẹni bá kọ́ ilé kan fún ọlọ́run lórí ilẹ̀ kódà nù ìwáyà mi ẹgbẹ́ wa mi ànábì ní kó mọ̀ ju ìtẹ́ ẹyẹ lọ́gàn ọlọ́run ọba àlekè ọlá yóò kọ́ ilé kan fún un náà nù bá ní bùkátà sí ilé kan nù àlìjànnà ẹ̀kọ́ owó ń bẹ lọ́wọ́ yín ẹwà àwọn ilé ńlá ńlá tẹ̀ ti kọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ lé alájà lẹ́wọ̀ àyẹn síbi ilẹ̀ bíi báyìí ilẹ̀ ní àbẹ́yìn kọ́lẹ̀ ní alóhùn ní ilé gbogbo ah bó wà ní kọ́lé tara yín ẹ̀sìn ṣe tó rí rígìdì báyìí tẹ̀tẹ̀ kúnlẹ̀kún iná ń tàn bẹ́ẹ̀ kí ló dé tẹ̀ kó kọkàn fọlọ́ọ̀nà yóò ní àlá àgbà ẹ̀ ṣeun níbo la lè kọjá ẹ lọ́ra lẹ̀ bíbá àbílẹ̀ kan wà wọ́n bá yín ṣe owó wàhálà yín sí wọ́n ta fún yín òun tó ń bá kọ́lé ó gba irú ládàá tóun náà gbà lórí mọ́ṣáláṣí yẹn bólẹ̀ pátákà náà àfa sọ pé ládàá rẹ̀ ò ní tó ṣùgbọ́n ìmáàmù wa alimam al-Qurtubi ima alimam al-Qurtubi alimam Qurtubi <clears throat> nínú imam tí wọ́n ṣe jami ahkam al-Qur'an àwọn náà wọ́n ṣàlàyé wọ́n ná kọ́ṣá ọ̀rọ̀ yẹn ìmọ̀mí nílò ka ohun tí wọ́n sọ ohun torí àsìkò nítawọn sọ ni pé irú ẹ̀ gangan ni pé nítawọn bí sọ gangan ni pé nísìlò ajẹ́rì fáìlì irú ẹ̀sìn ẹni tó ṣiṣẹ́ yẹn gangan ló ń tàn máa gbà wọ́n máa wọn àpẹẹrẹ wà o ṣùgbọ́n náà àpẹẹrẹ tí wọ́n mú wá ní ọ̀rọ̀ ìrun pípé àti gbígbọ́ ìrun pípé lẹ́ni tó ń sọ nǹkan tí muhammed olùpẹ̀rún sọ onímọ̀ ànábì mọ̀ ń kọ́ la mísílà máa yàkúlò lè máa dènì ẹni tó bá ń sọ orú nǹkan tí mo abin ẹni tó ń pèrò yẹn ń wí káànà láhù àjírí ì yóò máa bẹ fún irú san ẹni tí ń ṣe kíni ẹni tí ń pè alimohim tó ṣe pàtàkì ni pé irú ntánà bí sọ yẹn sọ́ńdẹ̀ yẹn ah, mọ̀ntòkù ọ̀rọ̀ tó jáde lẹ́nu ànábì ni pé irú rẹ̀ náà ni ó gbà tó ní máa di rí pé ah, èmi náà fẹ́ gba aládé tí ó kọ́ mọ́ṣáláṣí lágbára yẹn lọ sọ fáwọn tó lágbára láti kọ́ ó fẹ́ gba ládàá wípé òpẹran léyà ò lẹ́ran léyà ẹnìkan tí èpẹran léyà tí è kà sí tòlótòló lòun máa pa yóò lẹ́ran tòlótòló dùn ó wà ní à ah, ẹ̀sán bẹ́nu ẹran léyà báibáì ni ó pa ó gbà ládà ẹni tó pa náà nù ẹni tí èèyàn náà fìlà ìwọ gan ọ̀lẹ́ ní ò lágbára náà fìlà púpọ̀ o kì í yan tààjú lọ ní ah, tẹ́fà lè mọ kí tààjú yóò dá pẹ̀tẹ́ ti jẹ́ businessman yìí ní ìsinsẹ́ àwọn oníjìbìtì àwọn alágbèédá oríṣiríṣi ni tẹ́fà tún súnmọ́ lọ́hùn sí kí ló ń lè fi súnmọ́ lọ́hùn ẹ̀ máa yan tààjú dù ó gbà ládà tààjú dù ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kọ́ ni pé káwa mọ̀ yàn o. àlàyé ni mò ń ṣe kó tẹ̀ ń bá ní bùkátà sírú ládàá tẹ̀ ń bá tó wá fẹ́ gba dọ́bù ládàá ó fẹ́ gba ìlọ́po ládàá ìwọ ń ṣe tún sọ fẹ́ lómi kò máa ṣe bá lè kí ọlá kó nínú náà Qur'an ní àánú ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ọlọ́run ní ala ẹ máa ran ara yín lọ́wọ́ ẹ máa kunra yín lọ́wọ́ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run ẹ máa kunra yín lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti òde wa ìbára ẹni ṣọ̀tá. sínú àdéhùn yìí inshallah ta'ala ń ta àrígbọ́ ń bẹ̀ ò ní ọlá tó ń bẹ fún àdàlálà ala al-khairi wat-tanbih alayhi wal ọlá tó ń bẹ fún ìmọ̀ tọ́ka dáadáa àti máa pàkíyèsí àwọn èèyàn sí dáadáa àti máa kún àwọn èèyàn lọ́wọ́ lórí dáadáa ṣíṣe ọlọ́run bá yóò fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ṣókíbà náà láàbà ṣàlàyé rẹ̀ so báwa náà ṣe wà ní ìsìn ẹlòmíì àpọ́n ni kò níyàwó ó sì ní nítorí lè fi tọ́yàwó ń bẹ nítorí lè fi bọ́ ó ní ó lè máa wò pé ah, ẹni kò ní fẹ́yàwó ètò sọ fún ẹ̀sán tí ń bẹ pé èèyàn fẹ́yàwó ìwọ náà ó gbà eléyìí kò lọ lé ọkọ wò kó yẹ kóun ó gba phd kóun tó má rí àsobìnrin kọ sọ fún ó gbà ládàá tó yẹ kó tóun náà gbà wọn láì ní dín ládàá tí wọn kú ẹlòmíì pàápàá lóde òní ayé òní ọ̀pọ̀lọpọ̀ ló ti ní láyé òde òní ló ní ló ti tó hajj lọ nígbà tí èèyàn invest business ní èèyàn sọ̀rọ̀ twenty million ẹ jókòó táwọn ẹlòmíì wọ́n máa sọ̀rọ̀ thirty million fifty hundred see people discussing 300 million, 400 million, 500 million. But yet they have not performed the obligation of Hajj. Tó ń ti bẹ́ẹ̀ wọ́n ti kì Hajj, wọ́n ti ṣe iṣẹ́ Hajj, wọ́n lọ Hajj. Èyàn lè lọ Mọ́kà o, mi fi tún sí èèyàn lọ Mọ́kà pé wọ́n ò ṣiṣẹ́ Hajj. Kí ni sì ṣe wọ́n náà ni pé ẹlòmíì ọdún tó fẹ́ lọ pé òun ò lọ lọ́dún. Kódà ó ti lọ bá àwọn alálàájì àwọn tí wọ́n máa ń lọ ti international yẹn private tí kìí ṣe tìjọba ni wọ́n bá ní déètì tó yẹ kí wọ́n fly yẹn ó ní meeting pẹ̀lú gọ́vnà lórí kọ́ńtrátì kan tí wọ́n gbé fún kọ́ńtrátì yẹn dẹ̀ ní it's about eight hundred million naira ni àbò ní meeting pẹ̀lú mínísítà three point four billion ní kíni yẹn yóò kàn cancel fún hajj yẹn ni pé òun fẹ́ rí gọ́vnà yẹn gọ́vnà yẹn dẹ̀ ni kì í ṣe gọ́vnà mùsùlùmí ah, ara bísínẹ́sì ni kò ní lọ tó wá tún dọdún mi àṣẹ ìtàn ó tún gbé wá kò lè jọ́dún yẹn náà wọ́n fẹ́ commission project tí ó ẹ̀sìkúùtì ó sì yẹ kó wà ń bẹ̀ eh, gọ́ọ̀mẹ̀ntì yóò bá tún káńsù kò ní lọ hajj lọ́dún yìí bí ó sì máa ṣe nìyẹn procrastination after swift máa lọ lọ́dún tó ń bọ̀ máa lọ mi ò bá ní lọ irú ẹni yẹn á wà lọ gbẹ́ ló ń gbẹ á júwe fún pé èyí tó ń ṣe yẹn àṣẹ ìtàn ni ọlọ́run ọba àlekè ọlá Allahu Ta'ala òun ló pèsè fún ọ ló jẹ́ kí gbogbo àwọn tó náwó sí yẹn ò bọ̀ sí ọlọ́run wa pa ọ́ láṣẹ pé kò ṣe nǹkan kan ò ṣe ó mọ̀ pé tó bá lè ṣe fọ́lọ́run yóò tún jẹ́ kí nǹkan yìí ó pọ̀ sí i kò fi dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ọba sọ pé la in shakartum la tẹ bá dúpẹ́ fún mi màá ṣàlékún ó fi hàn pé tó bá lọ ṣiṣẹ́ hajj tó tún dúpẹ́ fọ́nà lọ́hùn ipe ọlọ́run mo mà dúpẹ́ o àlékún dúkìá ló tún ní àbúrò àpè tó tọ́ nítorí náà ẹ kò bá àbọ̀ sí táyà tó fẹ́ ṣe ní tì máa lọ máa lọ sí hajj ọlọ́run ọba ọkàn ọmọ ènìyàn ọwọ́ ọlọ́run ló wà ọmọ níkà ọlọ́run ló wà òun ló máa ń yí bó ṣe wù gómìnà tó ló fẹ́ bá ṣe mítì yẹn sọ fún pé ó fẹ́ lọ ṣe hajj lè jẹ́ torí ìyẹn ganan ó fi ah ẹni tó fẹ́ lọ ṣe àjì àjẹ́ pé ta lè fọkàn tán ni kò sí kò ní jàǹbá wa ẹ̀jẹ̀ ó dé tó bá dé láti mìtì ọlọ́run kò ṣàánú wa so bó ti rí nìyẹn ẹ jẹ́ ká máa gbé àwọn èèyàn ló gbé dáadáa ẹ̀san tí wọ́n gbà lórí dáadáa tí wọ́n ṣe àwa náà lè gbà abẹ́lẹ́ ọ̀bá lè kọ́lá kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí àdìsí yẹn ànábì wa Muhammad sallallahu wasallam ní ala khairin ẹni tó bá tọ́ka tàbójúwe dáadáa kan fún falahu yóò máa bẹ fún ẹni tó tọ́ka ẹni tó júwe yẹn mistu déédéé irú ájírì ẹ̀san fa èlè yìí ẹni tó ṣiṣẹ́ yẹn náà láǹfààní ńláńlá rè àǹfààní ńláńlá ni fún wa mùsùlùmí láti máa gba láàdá iṣẹ́ tá a mọ̀ pé ṣe olóore ṣùgbọ́n àwọn ò ní kápá lórí ẹ̀ láti ṣe é Hmm? kódà ẹlòmíì ń bẹ tó jẹ́ pé ó lè bẹ́yàn mí sọ̀rọ̀ tẹ́ni ó sì ṣe dáadáa ṣùgbọ́n ẹni tí ó lè ṣe dáadáa yẹn àwọn ò lágbára àti débẹ̀ á lọ sọ fún ẹni tó lè sọ fún pé sọ fún lágbájá kó ṣe dáadáa báyìí àwa náà tún ti júwe dáadáa fún ẹni tó tún lọ sọ fún nìyẹn chéènì ni yóò sopọ̀ ó sì mọ gba aládá àti ẹ̀ ó jókòó kalẹ̀ ó mọ gba aládá ẹni tó kọ́ mọ́ṣáláṣí ó mọ gba aládá ẹni tó ń ṣe oríṣiríṣi tó yan náfìlà ó mọ gba aládá ẹni tó yan tàjú láìsí ìtumọ̀ rẹ̀ kọ́nu pé káwa náà mọ̀ ṣe tàbá ní kápá o ṣùgbọ́n yóò mọ̀ já lẹ́kùn ládàá sí abẹ́lọ́n kò fún wọn lágbàá yọrọ rẹ̀ allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina allahumma hdina wa sadidna ọlọ́run kò ṣe wá lọ́kàn nínú àwọn tí yóò máa júwe dáadáa kí n tó parí ẹ̀ eléyìí náà jẹ́ ìkìlọ̀ tàbí ìṣínilójú tàbí ká tẹ̀ tí ì ṣe ìlú ńláńlá àwọn ìlú ńláńlá nàìjíríà àmọ́ kánò èkó port harcourt àbújá eh, àwọn ẹ̀ àwa kan ò sí ń bẹ̀ àwa nírú ìlú tèmi ti ń sọ̀rọ̀ bí kàrẹ́ ẹlòmíì wà lẹ́dẹ̀ ẹlòmíì wà ní ìlú wọn bóyá ìgànná ẹlòmíì wà lókè o ẹlòmíì wà nígbẹ̀tì káàkiri káàkiri wà ń yorùbá oríṣiríṣi ìlú ni ẹlòmíì wà lóko gan ìyẹn pé ìyàwó ẹlòmíì wà nílùú tí èsì ìlú náà bí ìfẹ́ ọ̀dàn ìbẹ̀lẹ̀ ẹlòmíì wà. ẹ̀gbọ́n rẹ̀ kan ó wà lẹ́kọ̀ọ́ ó wà lábújá ó wà lu èbó tí wọ́n ní gbígbénìkì owó kàkà kí wọ́n tọ́ka dáadáa fún wọn kí wọ́n ó ṣe àwọn ní òtún wá mọ hánà wọ́n mọ kọjú wọn níbi dáadáa fún àpẹẹrẹ wọ́n lè fẹ́ kọ́ ìlú wọn wọ́n sì mọ̀ pé ọmọ yẹn gan fún rẹ̀ lè kọ́ gbogbo mọ́ṣáláṣí yẹn ọmọ yẹn bóyá wá gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ kọ́ mọ́ọ̀sì bó ni èlò ni ká fún wọn subhanallah òun mọ̀ ní kóun fún wọn níbi two million níbi two million owó ni fún wọn fifty thousand ti tó owó tí wọ́n kó owó jẹ ni subhanallah àníjúwe àní tọ́ka ń tàṣe ká sọ fún pé sọ fún wọn pé kí wọ́n mọ̀ wòlẹ̀ kọ́ pé èlò ni gbogbo mọ́ṣáláṣí wọn ó kọ́ àní ẹlòmíì ń bẹ ọmọ ara rẹ ọmọ tó bí nínú ara rẹ kò ní júwe dáadáa yóò ní káyé márùn júmọ́ mọ òun kò ní jó dáadáa kódà bàbá mi ń bẹ lọ́wọ́lọ́wọ́ tá à ń ìyá mi ń bẹ tí ń jìyà tó ń ọba torí pé káwọn ayé máa òun wà kò ní kò ní kò ní kò yẹ wọn ò wá ní fọmọ yẹn láti ṣe wọn inú Ramadan tó yẹ kó jẹ́ pé àsìkò Ramadan àwọn èèyàn tó máa máa fún lóúnjẹ ìṣínú gbogbo ẹ̀ ọmọ ẹ̀ á máa ṣe nílùú mi lọ́hùn kò ní bí ó ṣe sí ìlú wọn níbi tó yẹ pé nílùú tí yẹn tó bá fi one thousand bọ́ọ̀yàn ní níbi tó ń wà nílùú ńlá lọ́hùn àbí five thousand naira bọ́ọ̀yàn one thousand yẹn yóò bọ́ tó bọ́ èèyàn ẹyọ kan lọ́hùn ó máa bọ́ èèyàn mẹ́wàá ń bí mo lè wá pẹ̀rẹ̀ kan wá irú ibi tẹ́mi wà ní ìsinmi mọ̀ pé láàárọ̀ tí n bá jáde lọ sí ibi táwọn àgbàlagbà jókòó sí tí wọ́n ti ń mu ẹ̀kọ́ àtàkàrà àtẹ̀wà téèyàn bá fún wọn ní fifty naira wọn ò jẹun yó wọn ò dá ẹ̀kọ́ thirty naira ẹ̀kọ́ púpọ̀ wọn ò sì ra àkàrà twenty naira oúnjẹ àárọ̀ wọn so o lè fún yàn ní fifty naira ń lu láti wọ̀ wá nǹkó sọ kó o fún un lówó kó o fi jẹun àárọ̀ ẹlòmíràn máa ṣe dáadáa ń bẹ̀ yìí fún wọn one thousand one thousand wo yé èèyàn ẹnìkan péré ló jẹ oúnjẹ one thousand lọ́hùn yẹn o kó wá sọ fọ́mọ rẹ wóye èèyàn tó máa hundred hundred naira èèyàn mẹ́wàá hundred naira èèyàn mẹ́wàá ni ó jọ ń jẹun àárọ̀ ń bẹ̀rù one thousand èèyàn kan péré ló bọ́ nílùú tó ń wá lọ níbi èèyàn mẹ́wàá ni ó bọ̀ tó o bá dísè nǹkan míì fáwọn èèyàn lọ́hùn yẹn wọn ò ní appreciate ẹ̀ yẹn ni pé kò ní jọ nǹkan kan ṣùgbọ́n tó bá wá ṣe nílùú yín bí wọ́n ó kà sí rárá tó gbà bí ó ju tọ̀hún lọ torí bó ṣe rí lára wọn àti iye èèyàn tí wọ́n jẹ́ ẹnu mẹ́wàá jẹun ẹnu ẹyọ kan jẹun wọn so kọ́lọ́n ṣàánú wa so gbogbo àwa tá a wà nípò láti fi àwọn èèyàn sídìí dáadáa ẹ má jẹ́ ká pàdánù àwọn ládàá pàápàá ẹlòmíì ọmọ ara ẹ̀ tó bí hmm? ìwọ ló bí ìwọ ni bàbá ìwọ nìyá ẹlòmíì lẹ́gbọ̀n ẹlòmíì lábúrò wọn ò ní júwèé dáadáa fún wọn fi wọn kódà àwọn ọmọ wọn ò tún mọ béèrè pé ṣé kò sí ń ta lè ṣe wọ́n ní kò sí máa ṣe ẹ́ subhanallah ọlọ́run kò ṣàánú wa bẹ́ẹ̀ ni ní lọ́fíìsì ẹlòmí ò ní júwe dáadáa fọ́gá hmm? kò ní júwe dáadáa fọ́gá burú ní ìwọ̀n júwe àbí kó dákẹ́ hmm? ọlọ́run kò ṣàánú wa ọlọ́run kò fún wa lágbọ̀ọ́yé rẹ̀ ẹni tó bá tọ́ka dáadáa nábì ní man dala ala khairin ẹni tó bá tọ́ka dáadáa fún yàn hmm? fọláwọ́ fa'ili yóò máa bẹ̀rẹ̀ fún dédé ẹ̀san ẹni tó ṣe nǹkan tó júwe yẹ fún Allahumma rabb ij'alna ọlọ́run ọba ṣe wá ní ọ̀kan nínú àwọn wo ni nínú àwọn tí ó máa júwe dáadáa fáwọn èèyàn tá a sì máa gbà ládàá eré tí wọ́n gbà Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban Allahumma salli wa sallim ala abdika nabiyyika Muhammad bin Abdullah wa ala wa sahbihi ajma'in wa assalamu wa rahmatullahi wa barakatuh